kàbọ̀rọ̀ wọn dènà ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbàdúrà máa wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yọ̀sẹ̀ fún gbogbo àgbáyé. mọ̀rọ̀ àbámbíkà oṣù ìyọnu kàbọ̀rọ̀ mọ́ dànù ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbádùn máa wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yẹ̀sẹ̀ fún gbogbo àgbáyé. ká sọ pé tọdún kò sọdún bí léyà nínú ọjọ́ ayé ọjọ́. àkíwá owó ti di ọlọ́mọ akó nílùú ìbára orílẹ̀ àkíwá gbogbo ọlọ́mọ akó nílùú kòyèkú tẹ̀lé wọn akó wọn ò dárúkọ àwọn àwòlélá kọ́ wa tẹ́lẹ̀ bàbá sọ gbogbo wọn la kú akẹ́ ìyá wa lásán láti ní gbogbo òru náà akẹ́ ìgbẹ́ni bàbá wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ibi ọpẹ́ la máa bá wọlé nítorí sí ìwà tọdún yìí bọ́lá ń ṣe ní lóore àádọ́pẹ́ ní èrò ibi ọpẹ́ làṣọ sí léṣe nílùú ìjàlẹ̀ pápá afẹ́ dìde níbi ọpẹ́ lọ́dún yìí kọ́lọ́ ń lè bá aṣàlékún ọrẹ fún wa ọpẹ́ láàmú abíta bá wá dé pẹ́ tán kódà kó jì áyà kan àwa kà nínú àlùkòrò àn mo wò ó pé kí ló yẹ ká fi dúpẹ́ kí ló yẹ ká wí fọlọ́run ọba tó ṣe léyìí tó ṣọ́ wa tó ní kí a dọdún yìí kí a tó pàdé báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ o tí ọlọ́run ní kí ó fò wá ru tí kò gbé wa lọ. àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orin ọpẹ́ yìí a ti jù ú sínú ilé gbogbo àwa tí a bá ní dátà á ti rí lókè ògùn tàbí ní rádó tá a kèrè kú ó ti wà nínú ilé ó dàrí jáàlù ńlá yìí ti ní lọ́wọ́ ọpẹ́ yìí lásàárẹ̀ dú láì ní jẹ́ pọ́pẹ́ àgbà náà wọlé ìsìlámù ti ní gbogbo ẹ̀ láti jù ú sí kó lè bá a kárí ilé abadul fatayi. rabbi lakale amudu ma zidita alladina تعبد ما تحت الرجا تهدى صراطك المستقيم الحق لك دنا ربي لك الحمد في أهل وفي الرسل أنعمت ربي عليهم بالهدى مددا ربي لك الحمد في Ma a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. ní ọdún tó lọ. ibi tí a parí tẹ̀síwòrì wa sí ibi ìdùnnú ni adúró sí àyà ogún àti márùn-ún níbi ìdùnnú. bá ṣe lẹ́dí àwọn bíbí ìdá àbùdí náà ṣe ìtọ́ àyà ògùn yìí الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما أهلكنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج طهرة ولهم فيها أزواج طهرة أما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا لفاسقين كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يحييكم ثم إليه rẹ̀ la sùn sí lẹ́sì. wàbá ṣírí lẹ́dínà àmọ́nù wa mi lò sọ̀lẹ̀ ha. ọlọ́run ṣe wá ní àlẹ́bínà àmọ́nù ó ṣe wá ní àlẹ́bínà àmì ló sọ̀lẹ̀ ha àti ẹni bá pọ̀lọ́hún gbọ́ tó ṣiṣẹ́ rí kó ṣe dáadáa méjèèjì lè gbé ní ibi ẹni tí wọ́n fún ní rògùn. wọ́n nálà òun jẹ́ náà tètè àlẹ́ àná. ṣàmẹ́gbẹ́ náà àwọn sọ̀hábà ọ̀yà sọ́ọ́dẹ́sì náà pé àwọn kan wà táyà bí ibi fún ní èrò àlejò náà láì tí ì kú nítorí kíni nítorí iṣẹ́ wọn torí ìwà wọn ìfarasí lára nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ìfarasí lọ́wọ́. anna lahum jannatin tajri min tahtiha al-anhar tí èsì rẹ̀ láyé lọ́lọ́run kúrò ń pèsè kalẹ̀ fún wọn láti pè á mà. kò lámà rúzìkú mi ní ha mi sàmárátì rìzìkan kọlu àdálẹ́dì rúzìkìnà mi. pápá máa rí àwọn sáńpù tọ́lá fún wọn ní ìdọ́kànjẹ máa máa wo bí a kiri dàbí ẹsùn tá a mú nígbà kan. àdàlẹ́dì rúzìkìnà mi kọ́ ló. kiri dàbí àkùtà máa ń jẹ nígbà kan. àdàlẹ́dì. má sàmọ́ ọ̀rẹ́ ti pé àwọn ti fi ẹnu kan rú àwọn nǹkan wọ̀nyí rí nígbà kan. bí mo ta ṣàbí ha. ọlọ́run bí tó bá yẹ pé ẹ ti ń jẹ ẹ lóòótọ́ bí tó bí mo ta ṣàbí ha ẹ tó ẹ máa mú ẹ tó jọ tó jọ wa irú tẹ ìdè yàtọ̀ sí ìtẹ̀ ẹgbẹ́ láyé ìtẹ̀ ẹgbẹ́ láyé tó ń kó bí mo ta ṣàbí ha fi hà àti wàá jọ àrọ̀tún wà لهم فيها أزواج مطهرة àwọn obìnrin tí ọlọ́run ló ń pèsè kalẹ̀ ọ̀dọ́ hara kì í ṣe pé tí wọ́n pa èèyàn lásán o ṣùgbọ́n ṣe pé tí wọ́n wẹ̀ tí wọ́n mọ́ o mọ̀tọ́ hara tó mi ń lè ẹ̀ẹ́dẹ̀ wà ní fásitì wà ní kó lè fásitì wọ́n mọ́ kúrò níbi à ń ṣe wọ́n mọ́ kúrò níbi ẹ̀jẹ̀ bímọ wọ́n mọ́ kúrò níbi gbogbo ìdọ̀tí ìgbẹ́ ìrùtọ̀ kò ní sẹ́gun lára wọn. àlìjẹ́nà ilé àlìjẹ́nà là ní jáde kúrò ọlọ́mọ ṣe wà lọ́mọ ọ̀nà àwọn tó bá wọná ó ṣe é ṣe kí wọ́n padà rí ìṣìpẹ́ ó súnmọ́ torí ọlọ́run kì í sábà fi àlìjẹ́nà bí abàdá ń sára ná ṣùgbọ́n lára àlìjẹ́nà ẹ máa rí pé àlìjẹ́nà bí abàdá táwọn tí wọ́n bá wọná ó ṣe é ṣe kí ṣàpá hàn ìṣìkà ànábì kò dé bá wọn. sọlá ọ̀sẹ̀lẹ̀ tí ìṣìkà ànábì bá dé bá ọmọ náà ó lè rà á nígbà kí wọ́n lọ bí omi àlùkọ́sára wọ́ ẹgbẹ̀rún ọdún kí òun náà tó kúrò lára ẹ̀. àwọn tó wáá dá padà sí àlùjẹ náà ọlọ́run wọ́n ti akọ iná ká tó wà àlùjẹ náà nínú àwọn tó lọ́run ó yìn wọ́n pé wọn a máa bẹ lálejò náà wọn a máa jèso tó wù wọn wọn ní káàkiri wọn ní dààmú wọn ní lẹ́bi wọn ní nítọ̀ wọn ní níyàgbẹ́ wọn ní ní nǹkan kan sùn rárá rárá wọn bí ya ọ̀ àdìdúró wọn a máa bẹ mẹlẹ gbére ara wọn ni kọ́lọ̀ tó ara mọ́ ọlá ẹ̀tọ́ bọ̀ ẹlọ́ ọlá ẹ̀jẹ̀ kan sọ ẹlọ́ iná ńlá aláyẹ sáàyè. iná ńlá aláyẹ sáàyè ayé yẹ la يضرب مثلا ما بعوضا استنيا تجول جري على حياو تصل لاني سبب نزول الآية إجاري مثال وسبب نزول هذه الآية أخرج ابن جرير عن سيده بأسانيده لما ضرب الله هذين المثلين للمنافقين قوله مثلهم كمثل الذي استوقد نارا وقوله أو كصيب من السماء bàbá gbàgbé lọ́dún tó lọ nínú àwọn àyàtà àkàkalẹ̀ ọlọ́run mú àwọn àpèjúwe wá báwọn kékeré òun ìran súnmọ́ kọ́kọ́ mọ́ pàtó sọ́dá ó wá sọ àwọn àyà méjì kan tó fi ṣàpèjúwe. مثلهم كمثل الذي استوقد نارا. tí iná náà láti tó ríran. fàlámà àdó àti máa ha ò làwọ̀. ọlọ́run wa nígbà tí òun náà ti ń gbádùn ìmọ́lẹ̀. zàbà lọ́wọ́ bí núri hin. ọlọ́run wa dùn wàtàrọ́ ká fi sólò máa tẹ̀ láàyò bí ṣòro. èyí ni mọ́sálù àkọ́kọ́ àpèjúwe àkọ́kọ́ tọ́lọ̀ fún wa. tí ọlọ́run wọn gbàtà wọn tẹ̀lé ní wọn wò pé a kí ọlọ́run gbàdúrà

wá lẹ́sùn. وقال المنافقون الله أعلى وأجل من أن يضرب الله هذه الأمثال. ìyọnu kàbọ̀rọ̀ mọ́dẹ̀nà ìwọ oṣù àpọ́nlé.